الحمد لله العزيز الحكيم له ملك السماوات وما في الأرض وله الحمد وهو بكل شيء عليم والصلاة والسلام على رسول الله خير من دعا وأفضل من سعى صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الآباء أيها الرجال أحسنوا إلى أولادكم وأكرموا أزواجكم فإن رسولكم هو خير قدوة لكم في ذلك فعن أبي هريرة رضي الله عنه قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده العقرع ابن حابس التميمي جالسا فقال العقرع إن لي عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم لا يرحم من لا يرحم لا يرحم من لا يرحم لا يرحم متفق عليه وعند أبي داود والترمذي من حديث ابن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء وفي الإحسان إلى الأزواج أحاديث كثيرة ومنه حديث نبوي شريف وتوجيه أبوي منيف عن رسول الله صلى الله عليه وسلم كما رواه أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرك مؤمن مؤمنة لا يفرك مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها غيرا رواه مسلم بارك الله لي ولكم واجعلني وإياكم من أهل السنة ومن أتباع رسول الله صلى الله عليه وسلم ومن الذين يتمسكون بمنهج سلفنا الصالح إنه على ذلك قدير وبالإجابة جدير والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أقول فالله وبعد ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ al-aziz ó tún wà nínú orúkọ rẹ̀ tí ń jẹ́ al-hakim al-aziz ọba kayakaya al-hakim ọba ọ̀jọ̀gbọ́n ọba tí fi nǹkan sáàyè rẹ̀ ọba tí kìí fi ṣe subhanahu wa ta'ala lahul gbogbo àwọn kan máa ní páàtì díẹ̀ díẹ̀ nú àwọn nǹkan yìí bí èèyàn bá lọ́lá nínú ẹ̀dẹ́ ènìyàn bó sì jẹ́ ẹranko náà ni tó bá ní ọlá ọlá rẹ̀ yóò ní àlà yóò ní báńdì ṣùgbọ́n ọlá ọlọ́run ọba kò ní báńdì o wọ́lá wọlé hamd yíyìn ọlọ́run ọba kò lálà escape èkú ààlé gbẹ̀yìn ní gbogbo àyè ṣùgbọ́n láwọn ọba yìí gbogbo ẹ̀yìn òun náà lóní ó sì má gbogbo nǹkan subhanahu wa ta'ala ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kọmọ bá òjútẹ́ wa náà wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá pè wà nínú al-Qur'an ó ní mọ̀pọ̀ yìí torí yín pé tẹ̀tún wá nígbàgbọ́ ẹ̀yìn lè rí mùmínì yẹn àfikọ́ ọjọ́ orí rẹ̀ ó pé orí pípé láàfin sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbékalẹ̀ anábì sallallahu alaihi wasallam ó fi yọ wáyé pé kò ṣeé ṣe kí ẹ̀gọ́ wà nínú mọ́mì ní òdodo bẹ́ẹ̀ bá nìkan tí ń ṣe sọ ẹ̀gbẹ́ àbí ń ṣe rìndìnrìndìn àbí ń ṣe jẹ̀lẹ̀jẹ̀lẹ̀ ẹ kíyèsí ìgbàgbọ́ òdodo dáadáa ti sọ kalẹ̀ fún wa sallallahu alaihi wasallam ọlọ́ni mo tẹ́ nígbàgbọ́ ẹ̀yin torí yín pé ó pé ń bí ẹ̀sìn ó tún pé níbi ayé ìtàkùnlọ ẹ̀tún máa bẹ̀rù èmi ọlọ́run torí pé oríire ò lè pé tayọ ọkọ ọmọ bẹ̀rù èmi ọlọ́run ni mo ti gbọ́n kọjá akẹ́ máa sọ fún mi pé bẹ̀rù ọlọ́run àti pé ajẹ́ pé wọ́n gan lóríire pé ọlọ́run ní ìtàkùnlọ ẹ máa bẹ̀rù mi o torí pé èmi lẹ́ni tí èèyàn bẹ̀rù láwọn aṣọ àwọn wàlí yìí ọlọ́run láwọn aṣọ àwọn táàkì ẹ̀wàlí yàrá táàkì nǹkan kan yìí ọlọ́run ẹ̀yin onígbàgbọ́ òdodo lọ́sàn lóru ẹ máa bẹ̀rù ẹ̀yin ọlọ́run ọba haqqa tuqati níbẹ̀rù tọ́jẹ́ sí kí àwọn èèyàn ọbẹ̀ máa wò wípé àá ẹ̀rù ẹ̀ ti pọ̀ jù bẹ́ẹ̀ ló fi ká máa bẹ̀rù ọlọ́run ọba eléyìí ọmọ mú kódà kẹ mọ́rí jẹ kódà kẹ mọ́rí mú wala tamutu ẹ gbọ́dọ̀ kú láyé ẹ gbọ́dọ̀ kú ẹ gbọ́dọ̀ tó nípa yé lé kẹwàá sí ẹ̀sìn sílẹ̀ illa wa antum muslimun báyé ti wulẹ̀ kó lé tó bí jíjẹ mímú ti wulẹ̀ kó lágbára tó báyìí sán ti wulẹ̀ kó lágbára tó fún ẹ bíbànú jẹ́ rẹ̀ ti wulẹ̀ kó pọ̀ tó illa antum muslimun ẹ fi islam rárẹ̀ ẹ fi islam sílẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ọkùnrin tẹ́ tọ́kùnrin ẹ̀yin bàbá ojúlówó ọlọ́run ọba fẹ́ bá yín sọ̀rọ̀ ànábì náà fẹ́ pè yín sallallahu alaihi wasallam káàkiri ila auladikum ẹ máa ṣe dáradára sáwọn ọmọ yín ẹ máa ṣe dáradára sáwọn tí ọlọ́run ọba fà jáde lára yín àwòrán rẹ̀ kọ́pì rẹ̀ eh, àwọn nǹkan tí ó jáde látara rẹ̀ sísọmọ́ ahsinu ilayhim ẹ máa ṣe dáradára sí wọn wa akrimu azwajakum ẹ máa pàmọ̀ ìyàwó yílé ẹ máa họ́nà wọn wà á kiri mọ́ aṣíwá ajọ́kùn ẹgbá wọn ìyàwó yín ní gẹ́gẹ́ ẹgbẹ́ wọn dáadáa ẹ fi wọ́n sínú kàtígórì tó dára ẹ sì dáadáa sáwọn ọmọ yín ẹ máa pàmọ̀ ìyàwó yílé fa inna rasulakum torí kí aṣíwájú yín tẹ̀ǹtẹ̀ léyìí tí wọn náà sọpọ̀ fẹ́ bá wọlé ọ̀la yìí kí sànàbà huwa khayru qudwatin lakum àwọn náà ni ẹ̀sánbù gidi fún wa àwọn náà ni àwòkọ́sí lè fún ìní àti ẹ̀ ẹni tàà wá ń sọ̀rọ̀ rẹ̀ rí olókìkí yìí sallallahu alaihi wa sallam àwọn mọ̀ sí dáradára púpọ̀ tí àwọn ọmọ wọn wọ́n tún wá pán àwọn orí àwọn ìyàwó wọn wọ́n pán wọlé kí lọ wá ń pèrà rẹ lọ́mọlẹ́yìn sallallahu alaihi wa sallam tó jẹ́ sí pé òkúròrò lọ́jẹ́ fáwọn ọmọ tiẹ̀ kí ló ń pèrè ààrẹ lọ́mọlẹ́yìn ànábì sí kìnìún lọ́jẹ́ fún ìyàwó tí ẹ ànábì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam ẹ̀jẹ̀ ká lọ wọnú hadith ànábì káwọ díẹ̀ nínú ẹ̀ nínú hadith Abu Hurairah gbà wá radiyallahu anhu ànábì wá ń jọ kan níjòkó ara àánú àti ìkẹ́ tánàbì ní sí àwọn ọmọ rẹ̀ sallallahu alayhi wa ó tún wá sọ̀kalẹ̀ lọ bá ọmọ ọmọ ọmọ tó tún lọ sọ̀kalẹ̀ báyìí kìí sọ ọmọ ọmọ ọkùnrin ọmọ ọmọ obìnrin lẹ́sìn mọ̀ pé bẹ́ẹ̀ bá rí bàbá kan tí bá ń ṣe dáradára sí ọmọ ọmọ rẹ̀ tí ń gbé gẹ̀gẹ̀ kò ní ìdíkẹ́ máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe dáadáa sọmọ rẹ̀ torí kò sí bí bàbá ṣe lè wà tí ó fẹ́ràn ọmọ ọmọ rẹ̀ jọ ọmọ rẹ̀ lọ kò ṣe é ṣe ọ̀kan náà ọmọ ọmọ ànábì wá bá ànábì sallallahu alaihi wasallam lórúkọ rẹ̀ ń jẹ́ Hasan Hasan Hasan ọmọ Ali wọn sọ pé Hasan ọmọ ọmọ ànábì torí pé ta bá bí ọmọ obìnrin tó bá ti lọ́kọ ọmọ tí ọmọ bí wọn ní sàtìkẹ̀ sọ́dọ̀ wa mọ́ ó ti di fámílì ilé ọkọ nù ọmọ tí Fatima bí tí sọmọ ànábì obìnrin sallallahu alaihi wasallam ọmọ tó bí náà ní jẹ́ Hasan hassan wa bá nẹ́bí jọ́nà sallallahu alayhi wa sallam ilé ìfihàn ayé pé kìí sí gbogbo ayé láti máa lé ọmọ jáde ẹ máa lọ ẹkọ́ mìíràn ẹ́ bàbá tó lé ní òkúta mọ́ sì kí ẹ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọn ò tí ìdàgbà yìí a máa fọwọ́ra wọn lórí mi tó bá wà ó kódà kí àlejò tó ṣe déédéé gómìnà wà lọ́dọ̀ ẹ̀ àti tí gómìnà bá fẹ́ wọ wá bó ṣe tóbi tóyìn kí náà fẹ́ wá wá mọ́tì bá o tọmọ kékeré bá wá bọ́ nínú àwọn ọmọ rẹ̀ má lè o ìfún kọjá sí pé aṣọ tọwọ́ ọkọ̀ bá mu tó bẹ́ẹ̀ o fún gómìnà lẹ́kọ̀ọ́ lọ́n ti ẹ̀yìn bóyá òun ṣe bẹ́ẹ̀ nílé ìjẹ́ ọmọ kékeré tó bá wá níbi tá a ti jókòó káfà mọ́ra àti tó bá jẹ́ sí pé ibi tá a wà yẹn yóò kó ba ló tí o bá ti jẹ́ pé ìjókòó tí ó kó bá ní káfà mọ́ra ànábì alayhi salatu wa salam hasan wa bá ànábì lórí ìjókòó àlejò sí mẹ́lọ́dọ̀ ànábì ìjọ́nà àlejò sí mẹ́lọ́dọ̀ ànábì yìí akíkanjú ènìyàn ni gbajúmọ̀ ènìyàn ni akọgun ènìyàn ni ẹni tó wà lọ́dọ̀ ànábì ìjọ́nà nígbà tí Hasan wá dé bánàbí ti rí láì sallallahu alaihi wasallam ànábì bá kìtẹ̀ ànábì pọ́n alá kásọ yorùbá ẹ̀kọ́ lè bá yọ tó dé máa ní kíṣìn ẹlòmí ó rò pọ́pọ́ àjàwó nìkan ló ní kíṣìn nínú nígbà tí ìyá sí ìyàwó mi bàjá máa kì í sí nígbà tí ìsọkọ mi nígbà máa kì í sí ẹ̀rọ bẹ̀lùmí lérè kíṣìn nínú sẹ̀ríà ọfẹ́ jíjú bẹ́yìn bó ṣe ṣe lọ ọdẹ fẹ́ jíjú bí Yorùbá náà ṣe ṣe lọ kíṣìn ní máa fi sóò pé mo lọ́ọ̀fọ́ ẹ̀ mọ́ fẹ́rẹ̀ ìdí náà tọ́kọ àti àwọn kíṣì ara wọn náà nìyẹn kíṣì ya rẹ fọ́n ya rẹ lá fọ́n bàbá rẹ lá fọ́n àfá rẹ lá léyìí tí pọ́n ọ̀gá rẹ̀ lá gbogbo ń bá jùlí lọ tààfẹ́ fi hàn tàbá jù lọ tààfẹ́ fi hàn pa fẹ́ràn rẹ̀ alìkìsẹ̀ ìwúwá nínú wa tó kìsẹ̀ ọmọ ẹ̀rì àbílọ́bà gé jẹ́ náà tó gọ́mọ ẹ̀jẹ́ ló àríyà tí ń gọ́mọ ẹ̀jẹ́ àríyà tí ń gọ́mọ ẹ̀jẹ́ wípé mo ti lù ọkọ̀rùn ọmọ gígé jẹ lọ́kàn bàbá òfòun wọ́n wọ́n èsì bàbá rí ọ̀nàbí alayhi salatu wassalam wọ́n wá mú hátán bó ṣe dé báyìí ọmọ kékeré wọ́n ti mọ̀ wọ́n lè kí àà bí wọ́n náà ṣe ń ṣe hà náà lẹ́nu tó wà ń jẹkọ̀ọ́ náà ń ṣe hà torí pé kò tí wọnú ìsìláàmù dáadáa tán tiẹ̀ àwọn Abubakar Siddiq radiyallahu anhu kò lè jọ wọ́n lójú àwọn Umar kò lè jọ wọ́n lójú àwọn Ali àwọn Usman kò lè jọ wọ́n lójú ní nǹkan àbí ṣùgbọ́n àlejò lọ wá nínú àwọn tó ṣẹ̀ṣẹ̀ wọnú ìsìláàmù ní wọn wọn fi à

àṣà lọ́jẹ́ ni o ìṣe lọ́jẹ́ ni o ìwà lọ́jẹ́ ni o ìsìláàmù ọba kẹ ẹ̀yẹn ni ó dẹ̀ ìsìláàmù ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kásọ̀ tó gbé wá àwọn ìwà kì í ṣe Hasan radiyallahu ta'ala akọgun tó wá wà lọ́dọ̀ ànílẹ́bì ìjọ náà wọ́n pè ní wọ́n ìmọ̀ kí ló kọ́ bàbá rẹ̀ habit náà bàbá rẹ̀ ń jẹ́ ọwọ́ ajẹ́ kan náà àwọn ará ìran lárúbáwá ojókù tánà bí ìjọ náà sallallahu alaihi wasallam akọ́rà ò lè gbá mọ́ra akọ́rà òtọ́ wà lọ́dọ̀ ànábì kò lè gbá ìṣe yìí mọ́ra ó ní faqala bá kílẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ẹlòmíràn sí àdìsí tó lọ fèèjì ànábì náà

bó ṣe ń rìpọ́tì nìyẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn tán báyìí fanadara ilayhi rasulullah sallallahu alayhi anabi anu wàá wò wọ́n tún fẹ́ ṣe correction wọ́n tún fàánú ṣe correction fanadara ilayhi anabi wàá wò ó àṣà àmà fi wó yàn àmà fi sọ̀rọ̀ fẹ́ nìyàn kí ti gbogbo ẹ̀ náà la máa ń sọ a tọba wò báyìí torí tí ẹ̀ pé kò ní ìdíkọ̀ sọ̀rọ̀ ó ti yé ìbádẹ́ ń ṣe ń tọ́jà láì tí kí kó kúṣẹ́ tó bá wò ara rẹ̀ yọ pé wọ́n kí wọn anábì wá wo al ibn ma anábì wò anábì ọ̀wà sọ̀rọ̀ kò bú tó bá tẹ̀lé àti ni pé bàbá ó ní wá à ó pọ́nra rí anábì wá mú ọ̀rọ̀ wá tó láàyò ẹni tí ọba láàánú kò lè ráàánú gbà bí mo ẹni tí ọba láàánú kò lè ráàánú gbà ẹlòmíì sàdúrà ọlọ́njẹ́ ráàánú gbà ẹ̀ṣá wọ àdúrà rẹ ò ó ọba ṣe ni wọ́n lọ ọba ṣe ló fi gbẹ̀sán sàánú gbà fàyàn help kọ́lọ̀ wọn help wọn náà gbàyàn lẹ̀ kọ́lọ̀ wọn gbà wọn náà lẹ̀ máa ṣe rere anábìnrin máa ń la yorham la yorham ẹ̀rí ọ̀rọ̀ wọn ò ní sàánú fún anábì ọ̀wà dárúkọ ẹni tí ò ní sàánú ẹ̀ yẹn ni pé tí wọ́n bá sàánú fẹ́ dá kan àwọn ìyẹ̀dá tí ò ní sàánú rẹ̀ pọ̀ èèyàn wà mẹ́rin tí ò ní sàánú rẹ̀ màláíkà wà mẹ́rin tí ò ní sàánú rẹ̀ màláíkà wà mẹ́rin tí ò ní sàánú rẹ̀ ẹnìkan máa kọrin pé màláíkà aláàánú kó tètè ran sí wọn màláíkà aláàánú kọ́lọ́hún tètè ti láàánú màláíkà aláàánú ni

ọkọ̀ mi mara ọfà mi mara àsìwọ̀n náà ra àánú gbà báwo wá ní tọ́lọ́wọ́ fọ́mọ rẹ lóúnjẹ tó dára ọba àánú ni rìn rìn ojú kákìsì yẹn lọ ẹlòmí ọmọ rẹ ọmọ kéènì wo ń tọ́jẹ́ nìyẹn ọfẹ́ ọkọ̀ owó sì mẹ́lá fún bàbá ọmọ mi ọmọ rẹ ọmọ rìn jálájálá kiri nì ọwọ́ ìyẹn gbọ́dọ̀ gbò tán náírà tí ọba gbó àníra nì owó sí wà lọ́wọ́ rẹ̀ man la yarham la yurham àwọn ọmọ yìí wọ́n lágbára ìwọ ló pè wọ́n ìwọ ló bú wọn wọ́n lọ́lọ́ ń fún wọn wọ́n lágbára láti nǹkan kan ọ̀lá ṣàánú wọn ni tó bá ti ṣàánú wọn ọlọ́run ọba tó dá wọn tó jẹ́ sípò gangan ló ní wọn tó sì fàṣẹ sí wáyé wọn yọ ṣàánú jẹ náà anábì máa ń la yorham la mìíràn tó tún júwe àárín yìí ó ọlọ́run ọba tí ń jẹ́ arahman yọ mọ̀ sànú ná ẹmọ́ ní ọ̀nà àbáyọ fún wa láti ráàánú ọlọ́run ọba láyé nínú iṣẹ́ wa nínú ilé wa lára ọmọ wa káwọn ọmọ sànú ni wọn kúrò lára nǹkan rẹ ìyá máa ráàánú lára nǹkan ènìyàn nǹkan ọ̀sìn ọmọ ráàánú mẹ́ náà tí nǹkan rẹ ọba kò ní bàjẹ́ lójú gbó tó bá lọ bàjẹ́ lójú ibi ti rí tó ń ṣe àánú tó bá ti sàánú irhamu man fil ard wọ́n ni ẹ̀mọ́ sàánú àwọn tó ń bẹ lórí ilẹ̀ yarhamukum man fis sama ọlọ́run làkọ́kọ́ lẹ́yìn gbà náà àwọn màláíkà tí wọ́n wà ní sámà yarhamukum àwọn náà máa sàánú yín ẹ̀yin ọkọ ìyàwó wà fil ihsan ila al azwaj dáadáa ká máa jálànú wọn ò má wà àyàwó rẹ̀ dá lẹ́jọ́ má sí rẹ̀ kwérí ẹ̀ rẹ̀ tó obìnrin àmọ́ kan ṣùgbọ́n kí ló fi bẹ̀rẹ̀ sí no ọ̀bọ̀dọ̀ kọ̀kọ́ tí ọ̀bà wa gbọ́ tẹ́ fẹ́ tún ṣe sí nǹkan kan ló tó ní nǹkan dáa fi correction lásán ni títí pọ́ fẹ́ fìyà jẹ ọ̀fẹ́ correct àwọn kankan ni ẹ̀họ́n obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọ ọkùnrin ojú tàà fi ń wo obìnrin lọ́dún jẹ́ ká máa ṣe tí ò dáa sí wọn ẹlòmí expect lọ́dọ̀ ìyàwó rẹ̀ wípé gbogbo dáadáa tó ń fẹ́ ló ń gbọ́dọ̀ bà lọ́dọ̀ rẹ̀ tó sí pé bá ń lọ títí ń wò ó ò lè ṣe dáadáa sí ìyàwó rẹ̀ ó lè rí gbogbo dáadáa ànábì àrí sọ́dá tó wọ̀sẹ̀lá wọ́n fún wa ní òfin tá a máa lò igbá òsùnwọ̀n àbí skéèlì tá a fi máa gbé àwọn obìnrin wa wò tá a fi máa gbígbé sí ayé ìrọ̀rùn pẹ̀lú wọn ànábì ní láyá furuukú mínú mínà oníwà ọkùnrin ọ̀gbọ́dọ̀ máa kórìíra àyàwó rẹ̀ o nítorí àléébù kan ti ń bẹ lára rẹ̀ àbí àléébù méjì ti ń bẹ lára rẹ̀ tá náà tí ò lálẹ́ ìbú ọlọ́run ọ̀dà kò sì ní dá táyé òfin parẹ́ ṣùgbọ́n náà máa rí kana ìdílé kan náà kan ti bí yín tírénì kan ni wọ́n fún yín ọ̀tọ̀ ní bàbá baba ọ̀tọ̀ ilu ìyá tiẹ̀ gan lè yàtọ̀ sílùú tiẹ̀ àdúgbò yín yàtọ̀ sádùgbò tiẹ̀ ìran tún lè yàtọ̀ ó je yoruba o le wọn jẹ́ yorùbá ó lè jẹ́ ìgbò kó wọn jẹ́ gbá arábìnrin láyá fúrukú mọ́mínú mọ́mínà ọkọ̀ ìyàwó kafa ọgbọ́dọ̀ máa kórìíra ha nínú ha kákàtì ẹ̀ wí pé ìwà kan bẹ lọ́dọ̀ ìyàwó rẹ tẹ́mi rẹ kọ̀ ẹlẹ́mi pé ìyàwó òun áá ẹjọ́ yìí sùúrò ilé kan sí ilé kejì ní ti rújọ ẹlẹ́mi pé ìyàwó òun ó ní ọ̀gbọ̀n kọjá abẹ́ bẹ́ẹ̀ ni àgbà bẹ́ẹ̀ bọ̀ lọ́gbọ̀n sí ò ní dáadáa lọ́dọ̀ ẹlẹ́mi pé ìyàwó òun ebóun òun kò tiẹ̀ ìyàwó lágbájá nígbà mọ́ lọ́sọ́dọ̀ ẹ̀ tó mọ́ lọ́sọ́dọ̀ ọkọ rẹ̀ oúnjẹ tó gbé fún wa báyìí ọfẹ́ lè gé tèrè jẹ ẹ̀yin òkè mọ́nà dáńtì bẹ́ẹ̀ sì ni ọlọ́run a máa fi ṣàdánwò fóbìnrin gbà mí bọ́ bá sì lónìí iyọ̀ ọjà lọ́la ata ọjà jọ mẹ́rin iyọ̀ òní dùn jọ náà yẹ pé ha kò jẹ́ ná dáadáa ọlọ́run a máa fi ṣàdánwò fóbìnrin mi ọ wà ó obìnrin tí ọ̀ máa ṣe wà bó ti wulẹ̀ kọ́ sọ́ra rẹ̀ tó kíní kan ṣẹlẹ̀ tó ń jẹ ẹlòmíì wà tó jẹ́ sí pé ọ̀bùn ní ọ̀faramọ́ni ọ̀wádìí tó fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlòmíì nípa wípé kò lè kẹ́kọ̀ọ́ ni ẹlòmíì ń báyàwó ẹ̀ jáǹtó ẹlòmíì sí tọ́lá tó ń torí pé ìyàwó rẹ̀ ò lè kẹ́kọ̀ọ́ bóyá kò ọlọ́run fọlẹ́mọ ọpọlọ tó bẹ́ẹ̀ ó mú lọ sílé ẹ̀kọ́ ilé yìí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọdún mẹ́fà lólóńbẹ kò tiẹ̀ yé gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ti jáde tán nílé torí ilé máa yìí tẹ́ máa yìí tẹ́ ọ́ anábì ní sọ́fún ẹ̀ nkẹ́rì ha mínú ha kúlùkọ̀ tọ́ bá rí nǹkan kan tí ọ̀dá lára ẹ̀ rọ́bì ya mínú ha ọ̀rọ̀ yọ̀rọ̀ wò sáìdì kejì tí ó wà níbi tọ́ dá sí wàláì kò sóbìnrin ọ̀hún tó jẹ́yàwó tí ò níbi tọ́ dá rẹ̀ wà ní obìnrin ìwà rẹ̀ lè má dà ẹ̀yin ọ̀ fara mọ́kàn náà ṣùgbọ́n <laughs> ìwà rere kún ọwọ́ ẹ̀ níjọba wá rí inú lébàá tó ṣe jálajàlá bí ṣíṣe yá ìwò òtí ẹ̀ òtí ẹ̀ òtí ẹ̀ ọmọ tí ń lọ láyé bá fọ́ òtí ń ṣe mọ́tòrí eléǹdínú ẹ ebi wà rẹ̀ dá àrẹ́bìnrin tọ́bá ni ó ń kẹ́rí àmìnà gbogbo wa náà láàmà bá bá ń lọ́dọ̀ ìyàwó wa ọba ilé ìwé ilé ìwé kìlá rẹ̀ ó sì rí bí <laughs> tó ti tó strong dáadáa níbẹ̀ tọba ti róbìnrin bẹ́ẹ̀ tọba ti rísáàdì tí ò ti dáa nì mọ́tẹ̀jú má bẹ́ẹ̀ bójúkó mẹ́ wo bí tó ti dáa àwọn onímọ̀ máa ń sàpèjúwe pé tíyàn bá ń wo nǹkan tí ọ̀dá tó kéré tọ́wọ́ bá ti wò jù yọ pa gbogbo ń tọ́jà lára rẹ̀ bí masáàjì ti tóbi tó yìí káyí tó bá jáde masalasi yóò pè masalasi yẹn ọ̀dà ni torí pé wíwò tó wù láwòjú ni ó ti jó tóbi nínú brain rẹ bẹ́ẹ̀ exactly bẹ́ẹ̀ làwọn ọkọ yàwó tó bá fẹ́ sinmi tó bá ti bá lè bu yàwó rẹ tètè gbòjúkò mẹ́ wà ránjú má tẹ brain rẹ mọ́bi tó dáa sí ó rí pẹ́ nìjà ṣùgbọ́n ibi àlébù ẹ lóru lálẹ́ àná lóru láàárọ̀ lóru lọ́sàn lóru lálẹ́ kó tó dalẹ́ ọ̀la ẹjà nulẹ̀ torí gbé yọ gba gbogbo brain rẹ̀ ànábì lọ́kọ́ wa bẹ́ẹ̀ ẹ̀rọ ànábì wa sallallahu alaihi wasallam mú wá láwájú àdíjì sí tí tọ́lá kò fi wá pọ̀ láwùjọ yìí tí ọba ti jẹ́ pọ́ sẹ́bọ̀ àbóṣe dídí àtún lè mú jáde kó nú ẹ̀sìn kò yẹ kí tọ́lá kọ́ wà sùúrù lọ dáàjù lórí ìyàwó tá ní sùúrù lọ dáàjù mọ́já ọ̀bùnrin là kó lórí ẹ̀ o gbogbo obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ wọ́n tú sí òhò ni ọ́fíọ́kọ̀ wọ́n já sí òhò ni o wọ́n sì dá wàhálà lẹ̀ sí community torí pé obìnrin tí wọ́n bá kọ́ lẹ̀ wọ́n sábà má dààmú púpọ̀ wo obìnrin náà ságbéjẹ́ rẹ̀ mọ́wọ́ abẹ́rẹ́ wọn bàbá láàánú jùlọ ọba tí wọ́n máa ń fi àánú sójú ọkàn àti ọkàn ẹrúsìn rẹ̀ kó fa àánú sọ́kàn wà sójú wa àwa gbà pé tó bá fa àánú sọ́kàn wà sójú wa tá a bá ti sàánú ara àánú rẹ̀ ọlọ́wọ́n ọba gbà wá fún aláàánú rẹ̀ náà gbọ́ ọlọ́wọ́n ọba gbogbo ìdílé tó ti dára láàrin bàbá àtọmọ ọlọ́nkọ́mọdé ò dáàbò láíláì gbogbo òdílé tó ti dára láàrin ọkọ àti ìyàwó ọlọ́nkọ́ mọ́jọ dábì láíláí àwọn ìdílé tí ń dààmú láàrin bàbá àtọmọ tó ti dàrú ọlọ́nbá wa tó àwọn ìdílé tó ti dàrú láàrin ọkọ àti ìyàwó tí ò اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم فإن تسوية الصف من إقامة الصلاة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 سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فاجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى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 هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاضية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله